ẹ káàbọ̀ sórí ètò lizzygist tv ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ̀yin olólùfẹ́ lizzygist tv móvì eléyìí tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ ajá balẹ̀ la mú wá fún yín ṣóṣó méjì ní táìtù ẹ̀ ṣóṣó méjì ká tó tẹ̀síwájú ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú ẹ bá wa tẹ subscribe button ẹ subscribe ẹ comment ẹ like ẹ share torí àwọn tó bá ń subscribe sí channel yìí tí wọ́n dẹ̀ ń engage in comment section tó ń comment tí wọ́n ń like yìí ni a máa fún láǹfààní láti jẹ giveaway lórí ìkànnì yìí ṣóńṣó méjì ní táìtù eré tá a mú wá fún yín lẹ́nu gẹ́gẹ́ bí mo ti sọ síwájú ọkọ àti ìyàwó kan tó jẹ́ pé ilé aláyọ̀ ni wọ́n àmọ́ ṣá wọ́n ní ìdádúró ọmọ bíbí bí àwò ṣe ń lóyún ni oyún ń jábọ́ bó ṣe ń lóyún lóyún ń wálẹ̀ oyún náà ti wá wálẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà débi wípé dókítà ti gbà nímọ̀ràn òun àtọkọ rẹ̀ wípé kó má dẹ̀ lóyún mọ́ pé kí wọ́n lọ́wọ́ ẹni tó máa bá gbé ọmọ tá à ń pè ní sọ́rọ́gẹ̀sì ìyẹn ṣá ni wọ́n wà lórí ẹ̀ àmọ́ ṣá gbogbo ìgbà tóyún ń jábọ́ lára ìyàwó náà ni àwọn ẹbí ọkọ ò jẹ́ kí wọ́n wulẹ̀ gbádùn pàápàá jùlọ ìyá ọkọ gbogbo ìgbà ló fi ń kọrin ọmọ òun fọmọ òun fọmọ ọmọ sí ọmọ ẹ̀ létí tó jọ ọkọ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n mú ìyàwó wá ká ìyáálé nígbà wọn ti fẹ́yàwó fún ọmọ wọn ní bọ́rọ̀ náà ṣe ń lọ ọkọ náà tó wá pàdé arábìnrin kan níta tó nífẹ̀ẹ́ sí tó wá pàpà wá fẹ́ hmm. àṣé ara rọ bọ́ǹbù lọ́wọ́ ni ibi tí ìṣòro ayé wọn mà tó ti ti peléke sí rèé o ìgbà tó mú ìyàwó wálé ìyálé òkúkú sọ̀rọ̀ ó fọwọ́ lẹ́rọ̀ ó fìjà fọ́lọ̀ ọjà ni ní ìyàwó alápẹ̀pẹ̀ ó gbéra dìgà ló di ọ̀dọ̀ ìyá rẹ̀ pé òun ò fẹ́ kí ọkọ òun kó fún ìyáálé òun látẹ̀ǹṣán rárá òun nìkan lòun fẹ́ kọ́kọ́ òun máa wojú ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ orin kí láti kọ sí gbẹ̀du eléyìí báyìí ìyá ìyá rẹ̀ ṣáà mú jáde láti lọ ṣe àwọn oògùn kan lọ́tún lọ́sì ìyáálé ṣáà fọwọ́ lẹ́rọ̀ òun náà ń wò àwọn ṣá ìyáálé náà ń gbà tó sùn òun náà mú ẹsẹ̀ bọ́ta lọ́bàjẹ́ ń fi oògùn bára wọn jà láàrin ilé lóru ọjọ́ kan tí ìyáálé tó sùn ti ọkọ níyàwó dìde lónìí láéláé ara òun ò lè gbà òun ò lè gbà kọ́kọ́ òun máa sùn kóun máa dá sùn bó ṣe gbé oògùn tí babaláwo fún jáde nìyẹn míìwáì ìyáálé náà ibi tó ti lọ ṣe oògùn lọ́dọ̀ babaláwo ló jẹ́ ara àwọn òṣìṣẹ́ tí ó ń bá ọkọ ẹ̀ ṣiṣẹ́ ni tí ọkọ ẹ̀ máa ń fún ní adìyẹ kó gbé lọ fún bàbá rẹ̀ nílé bàbá rẹ̀ kẹ̀ ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbà láti sọ fọ́mọ ẹ̀ pé kó mú ọ̀gá rẹ̀ tó ń ṣòun láàánú ìwà àmọ́ ṣá ọ̀gá rẹ̀ kọ̀ kó yọjú sí bàbá rẹ̀ bóyá ká ló bá ti yọjú sí bàbá rẹ̀ ni kò bá mọ̀ wípé aláàánú òun ni ẹni yìí kò bá má ti ṣe oògùn tàbí kó ṣe iṣẹ́ tí wọ́n rán níbi tí ìyàwó ṣáà ti ń sa oògùn tiẹ̀ lóru ni ara ti fún ìyáálé náà lòun náà ti dé lòun náà ti gbé oògùn tí babaláwo gbé fún lòun náà ti gbé jáde bí ìyàwó ṣe sa oògùn tiẹ̀ báyìí ni ìyàwó dá tiẹ̀ padà ló di ọ̀dẹ́ẹ̀chí back to sender ló fi ṣe àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbó rí ọkọ ni oògùn náà wá jálé lórí bọ́kọ ṣe ṣubú lulẹ̀ nìyẹn ó bá dèrò ilé ìwòsàn lẹ́yìn náà ni babaláwo wá ṣàwárí wípé aláàánú òun ni ẹni tí wọ́n sa oògùn sí ẹ farabalẹ̀ kẹ́ wo ibi tí ọ̀rọ̀ yìí máa já sí ní part two báwo ni ìgbéyàwó yìí ṣe fẹ́ rí ṣé wọn ò ní para wọn àbí kọ́ pa ọkọ báwo ni ọkọ ṣe fẹ́ bá yàrá já nínú làásìgbò tó kóra rẹ̀ sí ẹ subscribe ẹ comment ẹ share ẹ like ká lè mú part two wá fún yín torí àwọn tí wọ́n bá subscribe tó comment tó like la máa mú apá kejì wá fún tó bá ti jáde ẹ lọ bo wìtìwìtì ajá balẹ̀ ní ó dìgbà.